إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغوا رسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الضجر ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا ọ̀rọ̀ tí ọ̀pẹ́ tọ́ sí asọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀fún àlẹ́bùwà Muhammad kí ọlọ́run àti ọ̀tẹ̀ kí ọ̀tẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú ìjọwájú ọ̀bẹ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ ìlé fọlọ́jẹ́ àjọ wà nínú wa. gẹ́gẹ́ bí tí à ń bá lọ lánàá ọlọ́ọ̀bà àlejò aláṣọ yìí pé wàhálà ṣùgbọ́n nàbí màrún ẹ máa gbé pọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín lọ́nà tó gbàdá fàyínkárí tó mú hìm tẹ bá tẹ kórìíra wọn nítorí nǹkan kankan fàcàtà an tẹkara ṣe àwọn ẹ̀jẹ̀ aláwọ̀ fi ìgbẹ́ kẹrọ bẹ̀bí ọ̀ ìgbà mi bẹ́ẹ̀ tó ṣe é pé ẹ kórìíra nǹkan tó jẹ́ pé orí ọlọ́run tó pọ̀ ń bẹ lára nǹkan yẹn. a ti sọ̀rọ̀ lánàá lórí pé ǹjẹ́ a máa ń pa obìnrin tá a fẹ́ mọ sí dáadáa ìdí kí ni ìtẹ́sí rẹ̀ kí ni àdámọ́ rẹ̀ àdámọ́ kọ̀ọ̀kan tọ́lọ́mọ bá fẹ́ fún obìnrin yóò jẹ́ ká mọ́ kó láti bá lò pọ̀ torí ẹ̀ ní jẹ́ ká mẹ́nubà ní àná lórí pé obìnrin nínú àdámọ́ rẹ̀ òun náà ni pé òun ní ẹnì kejì ọkùnrin tí wọ́n jọ máa gbélé adé nírọ̀rùn oní ọ̀tọ̀jú ọmọ ní rírí ọmọ wíwà pẹ̀lú ọmọ nínú ilé ẹnu rẹ̀ lọ́mú ó ti kéde obìnrin ó ní ọ̀pọ̀lọpọ̀ ìtìjú ó sì láàánú kódà àánú rẹ̀ gan máa ń hàn jù ọkùnrin lọ ṣùgbọ́n obìnrin lẹ níbi àwọn nǹkan míì bẹ́ẹ̀ náà sì ni obìnrin jẹ́ ṣe pé ó fẹ́ràn dúkìá ayé ó fẹ́ràn owó ọfẹ́ràn ọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà sì ní sábà obìnrin lọ́nà tó bàjá a rí pé ó lè di olùjagun sójú ọ̀nà tọ́lọ̀ torí pé tọ́lọ̀ fún ní ọpọlọ ni tó fún ní òye ni sábà wá sáàrí lọ́nà tó bàjá yóò di ẹjọ́ mọ̀yàpá ọlọ́run tí ó sì mọ̀ wà burúkú náà àwùjọ. àti tọ́ka lórí àwọn ayé àkùrán tọ́pọ̀ lórí nǹkan àfihàn ìṣesí obìnrin nínú ẹ̀mí sọ́ràtù sọ́kù ayé àkẹ́ kejìlélógún ní ẹ̀yẹ́tìn bẹ́ẹ̀ náà sì ni obìnrin ní ète ó wà ní sọ́ràtù Yusuf ayé twenty eight àti àwọn ayé oríṣiríṣi àwọn sọ yìí pé. ìbálòpọ̀ ta ní sọ́nà balẹ̀kọ́ lápá láti fún obìnrin wa lòpọ̀ lọ́nà tó kini kí ni wá lọ́dọ̀ wa nǹkan mẹ́ta ní fẹ́ wa alákọ̀ọ́kọ́ ni pé kí ni àwọn ẹ̀tọ́ tí ọlọ́run balẹ̀kọ́ láfìrin rẹ̀ wa nínú rẹ̀ àti súnà níbi àti àwọn ọ̀nà tá a máa ká ṣe é fún torí pé ṣíṣe é fún nítumọ̀ sí pé à ń bá obìnrin ẹ lò pọ̀ lọ́nà tó gbàdá torí ni o àbí nǹkan mí náà ni ó dúró lórí pé ń fa nǹkan ó ń tẹ́lẹ̀ padà lọ sí nǹkan méjì nǹkan alákọ̀ọ́kọ́ oná ní mọ̀sọ́ọ̀lẹ̀ kí máa fa àwọn oríṣiríṣi dáadáa dáadáa lóríṣiríṣi òní pé ó dúró lórí dárí ìlẹ̀mọ̀ fáàtì ọmọ ń ti oríṣiríṣi ewu ọmọ ń ti kú òfin wa àìmọye ìrora ẹni fọlọ́run tẹ̀bá fún òfin ọlọ́run pé gbígbà tí ẹ bá tẹ̀bá fún èèyàn máa pé alihamudulila ọpẹ́ òní fọlọ́run aburú tí ìbá ṣe mí ìtura ẹ̀fọn ọjọ́ mùsùlùmí tó gbọ́ ẹ̀sìn yìí tí mo sì bẹ́ẹ̀ pé mo ṣe mo ń ṣe nǹkan báyìí àbí mo ń sáfún nǹkan báyìí ìran wa tá à ń kí ó ń fún aláǹfààní oríṣiríṣi ẹ̀ka àti mọ̀tẹ́lẹ̀ táàmù látara pa lọ sí mọ́sálásí àsìkò ó tún wá láàrin ara wa kódà ó lè fa mari lọ́jọ́ iwájú ó lè fa business lọ́jọ́ iwájú káàkiri ọlọ́mọ ṣeun bẹ́ẹ̀ nítorí fún mọ́ lọ́mọ́sá ti lọ kírun náà ni ìbáṣepọ̀ ẹni yìí lọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni láti ní ìsàkóso ìdáná wa ìsàkóṣìmọ̀mọ́ ìsàkótẹ́tẹ́ títa oríṣiríṣi oore náà ló so a igi ta bá lo òfin ọlọ́run tó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin tó báyìí ní káti bá wọn lò pọ̀ à ọmọ dáa pọ̀ ajẹ́ pé ó wà lórí pé à ń ṣe dáadáa sí wọn nínú òfin ọlọ́run náà ni ká máa náwó lé wọn lórí ìjẹ inú ìná ìlò aṣọ tí wọ́n wọ̀ tí wọ́n lò sáìsàn ilé tí wọ́n gbé kódà tí wọ́n wọn tí ó jẹ́ tí ó jẹ́ bí agbọ́dọ̀ gbà fún lára ìbá ń lò pọ̀ pẹ̀lú dáadáa títírà ọlọ́run wà súnà lọ́sọ̀tọ́là ìtọ́ka sí ìtọ́ka tá méjèèjì ṣe àti sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní àná ìran àkọ́kọ́ nìyẹn nínú tí ayé àyè béèrè lọ́wọ́ wa wípé àwọn ẹ̀tọ́ tọ́nà bá fi rinlẹ̀ fún obìnrin nínú tírà ọlọ́run àti súnà lọ́sọ̀tọ́là ká máa pé e fún wọn ìyẹn náà wà lò pọ̀ lọ́nà tó padà ẹlẹ́ẹ̀kejì

sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta nínú tí ayé ìbéèrè lọ́wọ́ wa òun náà ní pé ntọ́ba jẹ́ àpà tó sì da tí ọ̀sàkó náà sọ kẹkẹ nù Qur'an àbí hadith tí ó sì takò píríncípù kan nínú píríncípù sì tẹ̀ríà tí ó sì takò objective kan nínú objective sẹ̀ríà táàkì ní mọ́tì nínú mọ́tì sẹ̀ríà àjẹ́pẹ́yìn náà ń ta àbẹ̀lò nínú àtàkọ́ dáa ni. gẹ́gẹ́ bí Kùránì ọ̀tàkù súnà lẹ́sọ̀ sẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ láti ìtẹ́lẹ́rù láti lo òfin bá a ti gbọ́ràn tọ́nà ọba àdékè ọlá lẹ́nu lórí kíkírun gbígbààwẹ̀ lílọ dáadáa ẹni pípa mọ̀lẹ́bí pọ̀ bẹ́ẹ̀ náà ní ká lẹ́nu lórí àwọn wa ta nínú ilé tọ́lọ̀ bá yẹ pé lọ́sẹ̀ pé wọ́n á ṣe irú owó nínú ìbílẹ̀ máa rúru ẹ máa bá wọn gbé pọ̀ lọ́nà tó gbàdá ojúbọ̀ lọ́nà tó gbàdá náà ní mẹ́tẹ̀ẹ̀ tó bá kálẹ̀ lẹ́yìn ìgbà yẹn làwọn amẹnu bá nǹkan mẹ́ẹ̀ẹ́dógún tó yẹ pé ó ń túmọ̀ bófin wa à ń bá lọ́nà tó tó ń fẹ́ àti àtàkọ́dà. Àwọn tó wá fẹ́ sọ mẹ́wàá mi kún ní òní ṣàlá. Sùmọ́kásáré ti àyẹ̀wò ìta sọ lánàá. Alákọ̀ọ́kọ́ mẹ́rin tó ká máa lo òfin ọlọ́run sí ọlọ́run mọ́ sí ọlọ́run. Sí ọlọ́run ká máa sí mọ́ sí ọlọ́run ká jìnà sí nípa ìbára ẹni lòpọ̀ lọ́nà ọba àlèkè láti sọ fún wa pé yìí rí lọ́wọ́ àbíkú mọ̀lẹ́ yóò tẹ̀lé wọlé ayé rẹ̀ tẹ̀lé fún ọ̀sọ̀ gbogbo ntọ́nà ní ẹ máa ṣe tẹ́ ẹ bá ń ṣe gbogbo ntọ́nà ní kẹ́ ẹ má ṣe tẹ́ ẹ bá ń dènà sí i ntẹ́ ẹ máa rí bẹ́ẹ̀ ní ìrọ̀rùn torí pé ntọ́nà bá ń fẹ́ pẹ̀lú ẹ̀ nìyẹn lọ́nà ọba òṣìṣẹ́ ìnira kankan tí ó wúlò fún yín ẹlẹ́ẹ̀kejì ní sá mẹ́mbá òun náà ní kọjá pé ìbáṣepọ̀ pẹ̀lú obìnrin wa kọjá pé nítorí ọlọ́run ká sì mọ ìfẹ́ fún un kọ́mọ̀jẹ̀ management kọ́mọ̀jẹ̀ torí kíárì ni kọ́mọ̀jẹ̀ torí ọrọ̀ ilé ayé àbí ẹwà kọjá pé nítorí sọ́nà ọba àlejò ọlá tá a bá ṣe eléyìí náà ni ó jẹ́ pé à ń ṣe dáadáa sí ẹlẹ́ẹ̀kẹta ká máa ṣàmójúkò níbi àwọn àtìsíkẹ́ bá ń ṣe kọ̀sẹ́ńtọ́mọ́tán àwọn náà ń sẹ́ẹ̀ àwọn náà ń sàtìsí àkàrà afẹ́jọ jẹ́ ọmọ àjẹ́nà táàkùjọ fún adúpọ̀ náà àjẹ́nà àmọ́ sàmójúkò òfin oní ọmọ sàmójúkò òfin wa yọ ọmọ àmójúkò lọ́dọ̀ wa àwọn ọmọ sọ̀rọ̀ àmójúkò lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà wípé tó bá wù ìwà ká bá lọ́nà tó gbàdá ká sì dáadáa wò ó ojú àánú tábàtì ẹ̀kú káfí mọ́mọ́ mọ́mọ́ lójú àwọn ọmọ kéékèèké lójú àwọn ọmọ rẹ̀ àti lójú mọ̀lẹ́bí ẹlẹ́ẹ̀kẹrin ká máa dábàá rí sí obìnrin wa àìmọye àbá burúkú tẹ́lẹ̀ mi ìdáàbò ti balẹ̀ jẹ́ ló jẹ́ bí ọ̀jẹ̀jẹ̀ ọ̀nà wájú ọlọ́run lálẹ́ pè á mọ̀ ká fà gbogbo nǹkan ọlọ́run nìkan kódà ìta àbójú rí gan-an ọlọ́ọ̀nì kan lọ́mọ lámọ̀tà àwọn lè mi kọ̀ọ̀tẹ́ a lè pé ta ojú rí àbí ta gbọ́ yìí ká sì gbọ́ yé ká sì sọ́nà sí ọ̀dà àbátọ́ da ni ká máa dá pẹ̀lú fámìlì wa pẹ̀lú ìyàwó wa ẹlẹ́ẹ̀kẹfà àpọ́nlé táàjọ máa pọ́nra wálé gbóòsì ń pọ́n wálé káàánú máa pọ́nlé kọ́mọ̀jẹ̀ pé ọ̀nà kan ni àpọ́nlé ò sì máa wá táwọn máa fún lábùkù bẹ́ẹ̀ náà sì ni kápá débi wípé a mọ iye òkè fófin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá iye ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ fún kálukú wọn a gbọ́dọ̀ mọ fún gbogbo wọn lé a sì gbọ́dọ̀ mọ pé ẹnìkan yàtọ̀ fẹ́ nìkan bẹ́ẹ̀ náà sì ni kápá débi ìtàwọn tàbí àmì sọ̀rọ̀ lọ́wọ́ àti àwọn ọ̀sẹ̀ òun náà ni kólókèlè kọjá pé tí wọn náà bá tiẹ̀ ní nǹkan ó fi fa ike tí ìyàwó rẹ̀ sàǹfààní ẹ̀ náà kó tó kàn wọ̀ tọ́lọ̀ sọ̀rọ̀ sọ́dọ̀ làhásẹ̀ ayà kẹsàn-án pé wà yóò fi lóun náà hàlẹ́ àwọn fífíjì wọn làwọn òkè àwọn àbí wọn kà fàáfà wọn ń gbọ́lá fúnra wọn ìra wọn lọ wọn ń gbà kẹ́lẹ́ míì kó sàǹfààní kan wọn ń gbọ́lá fún ẹnìkejì wọn kó dàbọ̀ yẹ

ọlọ́ba àlejò ọlọ́bì ọlọ́lẹ́kì yá wọn. ẹlẹ́ẹ̀kejì àmọ́ tí bíbá tẹ́ra sí wọn a sì máa lo ẹ̀kọ́ pẹ̀lú kíkọ nǹkan fún wọn tí wọ́n bá ti láti dé ọ̀nà tí yẹn máa ń gbà gbọ́rọ̀ kalẹ̀ tí ó mọ̀ gbọ́n lọ́wọ́ bá a ti ń ti fara àtà láti fáwọn náà tó lọ kọ́ alẹ́kọ̀ọ́ gbígbẹ́ ní káti máa ti dáhùn ẹlẹ́ẹ̀kẹjọ àdéhùn ká bá ti fún wọn ká máa pè yálà àbúrásí ni àbúrásí láàbọ̀ rẹ̀ wọ́n sílò tí wọ́n fi máa gbẹ̀yàn gidi náà làwọn náà yóò tì tó dàbí ètè ìyàwó tọba tí ń sàdé nǹkan òmùsẹ wọn mọ pẹ̀lú useless person tí ò wúlò. ẹlẹ́ẹ̀kẹsàn-án ká máa sọ kọ̀kọ̀ àwọn obìnrin yìí àti àléébù tí bá ń bẹ fún wọn ẹ má máa sọ síta ẹ má máa jẹ́ kétí ni ọmọ gbọ́ ẹ má jẹ́ fámìlì ọmọ ọmọ kẹ́ẹ̀tì máa dáàbò bò lọ́dọ̀ fámìlì lára pẹ́ ń lò pẹ̀lú ọlọ́run tó gbàdá ni ntaba ntaba fi hàn ta táyé bá fi mọ̀ nílé ní máa lè ọ̀rọ̀ àárín yín tọ́ba lè sán yányá ní kótó kan fámìlì tọ́ba lè yẹn fán yányá bí òbòjú tẹ̀ lè tẹ́tọ̀ láàrin ara yín tẹ́ba lè tẹ́tọ̀ láàrin ara yín ẹ̀gbìn ẹ̀dùn tẹ́ba lè fẹ́ sàpòtù ẹ̀tún tí ìjà tí ẹ̀tún tí ìjà kò ẹ̀tún ṣe sẹ́kọ̀n wà tí ọ̀bá fi yẹn dúró lọ́dún ndí yàn fi jọ́ pin nìyẹn àrùjálù kọ̀bù àwọn nàkàlẹ́ níta kọ̀bù àwọn nàkàlẹ́ níta ètò kó sínú kọ̀ ìdí pé kó fún lóúnjẹ kó fún ní nǹkan mímu nìkan bó ti má ní jẹ bó ti lu ọpọlọ ọkùnrin tó fi méje rẹ ara kọ̀bù àwọn nàkàlẹ́ nù kò sí obìnrin òde dàgbé obìnrin kọ́ wọ́n ní kó mi ń gbé ọkùnrin nǹkan ni wọ́n ní kó má ní jẹ ọkùnrin bó ló ti méje bó ló ti má bó ló ti sọ̀ ìwọ ló ní ìdíkọ ọmọ nípa politics òṣèlú ọgbọ́n òye ní ẹbí ọlọ́run ilé mo bá níyàwó kan wá ìjẹ gbọ́dọ̀ ọmọ kókó jẹ ọkàn lọ kó ló ti mánéjì méjèèjì tí ó fi mọ sòrò tí ó fi dáa ìwọ lọ́dọ̀ ń dojú ọ̀rọ̀ ìkọ so agbọ́dọ̀ jẹ́ wípé a máa dáàbò bò wọn lọ́dọ̀ family ẹlẹ́ẹ̀kẹ́ wà á mọ̀ gbàmọ̀lẹ́ lẹ́nu wọn náà á sì máa lò nú ẹ̀ káwọn inú náà tún náà dùn yí pé àwọn jọ ń ṣe ètò ilé ni àbáwọn jọ ń ṣe ètò ọjọ́ iwájú ni ẹlẹ́ẹ̀kọkànlá àgbọ́dọ̀ àgbọ́dọ̀ dẹwọ́lẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn káma wá máa ṣe mánéjìmẹ́ntì lórí ẹ̀ rárá o àgbọ́dọ̀ tó ń sọ́nà lójú ọ̀nà tó gbàdá lórí ọ̀rọ̀ wọ́n ti lè e pọ̀ jù wọ́n ti bẹ̀ẹ́ pọ̀ jù ìbáwí tí ọba mú nítumọ̀ tí ó jẹ́ sí àtijọ́ wà corrected òun náà ni a gbọ́dọ̀ máa ṣe ètò ìdí òní wúlò láti máa sọ̀rọ̀ dànù lásán ẹlẹ́ẹ̀kejìlá ìnira tí máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn obìnrin wa ká máa fara dà á ẹni túmọ̀ sí pàǹbá wọn lòdì náà tó padà láti má máa bínú tí bínú bá tiẹ̀ ṣẹlẹ̀ kó máa pọ̀ níta bá bínú sí ká tó ń ilé tẹ́kọ̀ọ́ àwọn obìnrin yẹn obìnrin náà bí sínú sí nǹkan ẹyọ kan ó lè pa gbogbo nǹkan pọ̀ mẹ́yán tó bá bínú sí ọmọ ẹyọ kan ó lè àtúnwọ̀n àtijọ́ rẹ̀ ó lè pa wọ́n pọ̀ ọmọ bínú sí ọmọ obìnrin obìnrin yẹn tó bá yẹ kó ọmọ ló bínú sí lórí nǹkan kan pàtó jẹ́ nǹkan kan yọ àìdẹ́tìfáì ìgbéyàwó ló bínú sí lórí nǹkan pàtó jẹ́ nǹkan yọ àìdẹ́tìfáì tẹ́ bá dẹ̀ sọ̀pẹ̀ òbí tán ọmọ obìnrin yẹn ọ̀rọ̀ náà mo ṣáà fi yìí yẹn kọlọ̀ǹkọ bẹ̀ lọ́sùnmọ̀kùnlá ó ní mani tó bẹ́ẹ̀ dìbò àfàlàmìyà tó dọ̀ fọwọ́ ṣìnà wọ́n mani tó rí di àfàlàmìyà tó dọ̀ fọwọ́ ṣẹ́fà ẹ̀ tí ẹ bá wá tí ẹ bá ti nǹkan nínú sí kí o sì nínú tẹ́tẹ́tẹ́tẹ́ ló ń tọ̀ túmọ̀ ẹni kó mú lọ ni ṣùgbọ́n tí ẹ bá wájọ ní ní ọ́ ìwúlọ́wọ́ àtọ́nù méjèèjì kéèyàn wá dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọbẹ̀ tàbí kó lè fẹ̀ mọ́ ọ̀nà kó wá ṣe ìtàbí ń gbọ́ mọ́tò ọbẹ̀ tàbí kó wá dún bọ́ mọ́gbọ̀lọ́ so bẹ́ẹ̀ náà sì ní ká máa láàánú wọn àti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ní àná ẹ̀kẹ́ tààrà oní àti ká ṣe ìgbàyè fún wọn lórí dúkìá tá a bá ní ká sì má ṣe ìrìbùn lórí tá a bá ná ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ làá kámúyàn lójú rárá tọ́ba tẹ̀ ẹ̀dí kó wá tú láti gẹ́gẹ́ bí alábàárà ọwá yàn lójú ọ̀yìn ìyàwó rẹ̀ lójú ọgbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta ọ̀ nínú ṣẹ̀ríà tọ́ba ti lè kọjá ọjọ́ mẹ́ta ọmọ ẹ̀dá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni àníbọ̀ sọ́lá lọ àyè sọ́nà sọ pé àgbọ̀dọ̀ yẹn ra wa lójú kọjá ọjọ́ mẹ́ta ẹ̀ ń bá kọ́ bẹ̀rẹ̀ sálámà lódòrò yìí àṣàlà ìlànà ìpè sálámà sọ lẹ́nu kọ́ sálámà ti ìsìlámù là ń sọ kì í ti yóò ló ń parí ìjà tó jẹ́ pé sálámù asálámù àlejò ọgbọ̀n ká sọ gbọ́dọ̀ kankan mọ́ inú kọ́lá ń sọ ọ́n tara rẹ̀ jẹ èso sì wà pẹ̀lú ẹ̀ sálámù àbí àsálámù àlejò sálábí àlẹwà ọ tí o sí ọdún ọlọ́ọ̀dún pẹ̀lú yóò kó o lè jẹ́ àná ọ tí ọ̀rẹ́ ra ọ ẹ̀ ẹ̀ sálámù ìsìlámù nìyẹn sálámù tó púpọ̀ máa ń sàdìdì tá à ń lò nínú ìlú wa èdè sálámù àmọ́ sọ mí lẹ́nu àdìrẹ́ ẹgbẹ́ mo ti kí wọn ẹgbẹ́ mọ́ pátálámù ìṣẹ́ láàárọ̀ ìrọ́lẹ́ ń gbà ọ àsàlámà ní tó lásán ló wí pọ̀sọ́ ndị gidi tí yóò fi mọ̀ pé ìjà parí o fi sálámà sí ẹ̀rà rẹ̀ lọ́n tàn jẹ́ sálámà sọ lẹ́nu yẹn ìsìlámù ọ̀rọ̀ sálámà sọ lẹ́nu sálámà tí ó wúlò tí ó àtàwá òkun táàbù mọ̀ pé àkọ́sánú ẹni lórí pé sálámà náà sálámà àlékún ọ̀dà ọlọ́run ní kọ́ máa bẹ fún máa mórí bọ́kùn gbogbo ìtumọ̀ rẹ̀ ẹ̀ńtọ́ ọ̀sán àlékún ọwọ́ níbi àti parí pé sàlámù ti ṣe sàlámù àlékú sàlámù àlékú jẹ́ ọmọ túnmọ̀ rẹ̀ ìwọ bí a tó ń wí sọ ọmọ túnmọ̀ ẹ̀dẹ́ ní tí mo wí lọ́ẹ̀kọ́ ọmọ túnmọ̀ ẹ̀dẹ́ ní tí mo wí òní tó sì sọ̀tọ̀ kan rẹ wá ọ̀sọ̀ pé àtàlà àti àlẹ́ wa ọtí dáadáa rẹ dí o tí ọ̀rẹ́ bukata tó obìnrin tó ní fúnra ara rẹ̀ tó fẹ́ pátánà ìzò pátánà sí à ìwọ náà bá gbìyànjú lórí kọ́ bá bíyà rẹ̀ lára wípé ọ̀nba lùpọ̀ lọ́nà tó ó lè kí ní ìdí nǹkan ni ní ìgbà láti fún inú ó dùn o tó níbi wàhálà ó tó lọ kọ́kùnrin owó yẹn gbàtọ̀ bá rí yẹn ọ̀dàbí kọ́kùnrin owó yẹn gbọ́dọ̀ ti dá wa yẹn obìnrin ọgbàrata oúnjẹ lẹ́ni ìdí ẹgbẹ́ni kan lẹ́ni ìdí ọkùnrin ní ìwòsàn fún ọ̀rọ̀ ju obìnrin lọ ìtọ́rọ̀ lè wò sí ó lè ní ìdí oúnjẹ tó oúnjẹ tí dókítà sọ pé kẹ́ ẹ jẹun lásìkò yìí ọkùnrin ó sì ti obìnrin ọ̀sán ọ̀sán ilé ìpáyà àkọ́yẹ́ sí bí ọmọ fáyẹ̀ yóò sì gbára wá tó ètò wà tó ń jẹ́ òṣèlú rẹ̀ tí láti tó ń dọ́tọ̀ ní ẹjẹun obìnrin ọ̀sán fóònù tẹ́tí gbogbo ní ẹ̀dí ahayá ní ọ̀gbọ̀nrẹ́ ọkùnrin ọ̀sán sá ah, ní sùúrù sí ìtẹ́jú ń bẹ́ẹ̀ fúnfẹ́ tó lónìí ọkùnrin ló ní yẹn so ẹwù ti tóbi ọlọ́run nígbà tó bá ní bùkátà kan tọ́jú pé ẹlẹ́ẹ̀kẹrìndínlógún tó ẹ́ torí ẹ̀ láti fẹ́ bẹ̀rẹ̀ táà mẹ́rin bà lánàá nínú ọ̀nà ife àbá obìnrin wa lò pọ̀ lọ́nà tó gbàdá tọ́lọ̀ ọba àlejò aláfẹ́ òun náà ni àlè ń sọ ọ́pù mínà nọ́ọ̀sì ẹ̀ńdà ìkòkò mà. kọjá ife ọ̀ọ́jà tí ó ṣe déédé níbi ìjà tó bá tẹ̀lé ọ̀ọ́kọ̀ ọ̀rọ̀ rúra rẹ̀ wò ó kéré mẹ́rin tí ń ṣe bẹ́ẹ̀ ó fi ọ̀rọ̀ rúra rẹ̀ wò níwájú tó wọn náà wà kó tó wà wọn bóòlù ó ṣe ṣe. àti ọlọ́run ní nínú Qur'an Suratul Nahl àyà 90 ọlọ́run ní inna Allaha ya'muru bil 'adli ọlọ́run bá ń pa yín láti ẹni kẹ́ máa ṣe dáadáa kẹ́ máa ṣe déédéé. déédéé nínú Islam ó náà ní ìtọ́ òde haqqil haqqahu wa mustahaqqahu ẹ bá ní ẹ̀tọ́ kan kó kún ní ẹ̀tọ́ rẹ̀ àti nítorí pọ̀ mẹ́rẹ̀ yẹn pọ̀ wáyé lọ nìyẹn tọ́ bá wá fún jù lọ ìsáàmù ló ṣe ó tún ṣe dáadáa mi ètò lé lórí òun rẹ tọ́ ṣe ọlọ́run fi pa ẹ̀ fi lé ọlọ́run ní fi lórí ọlọ́run ṣùgbọ́n déédéé ẹ̀tọ́ rẹ ọgbọ́dọ̀ ṣe é tíjàmbá ti wá ṣẹlẹ̀ à ń jẹ̀bi à ń jàre tọ́ba ti pé túláàsì ní ká sọ wípé ilé ìjàre ilé ìjẹ̀bi tọ́rọ̀ ọ̀bà ní yanjú àti ká sọ pé ilé ìjẹ̀bi ilé ìjàre sùmọ́tọ́ bọ́rọ̀ ọba yanjú láì sọ pé ilé ìjàre ilé ìjẹ̀bi ìtẹ́tí àwọn bàbá wa àtàwọn bàbá wa tí òsì tó bá kọ́ ní ìṣẹ̀lẹ̀ à nígbà kan láti fẹ́ pé ẹgbẹ̀tọ́ kan fẹ́ nìkan ibi tẹ́lẹ̀ kan bá kù wọ́n yàn ti ẹ̀kú kò dá kò sí ibi kéèyàn jẹ fún wèrè náà ẹ̀ńtọ́jàre náà ibi tó náà kù wọ́n wà á yàn tiẹ̀ náà inú àwọn méjèèjì ọ̀wà dúndùn igbe ọ̀sẹ̀ nìkan ti kí ni o tí wọ́n yọ tiẹ̀ fún wọ́n bá tó ká ṣùgbọ́n láàrin ọ̀rọ̀ tí a máa ń sọ̀rọ̀ mọ́jùmọ̀ tó kù sí pọ̀ kágbójùmọ̀ kọ́dọ̀ ilé ló kù sí pọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà wọn sáláì máa yọ sẹ́nìkejì náà fún yáà ń bọ̀ wá gbọ́ létí tí lọ wá nípa ọ̀la ìkémọ́ lórí tí gbogbo ẹ̀ aṣọ rẹ̀ di ájú títì tí kè ní mẹ́ lórí wọ́n bà wí ìwọ́n náà sọ fọ́ ẹ̀ tó fọ́ ẹ̀ sí tọ́ sí nǹkan báyìí ló ṣe fún mi ṣé ọwọ́ afẹ́jọ́ ẹ̀sùn nígbà tó ló ṣe nǹkan fọ́ á kú sí ìtú déédéé ni ẹ máa ń ṣe mùsùlùmí iná láha yóò fi gbòlè mọ́ kó sí di ọlọ́run fẹ́ràn àwọn tí ẹ máa ṣe déédé ẹ̀rí ìfẹ́ ọlọ́run tí ẹ bá ṣe tó wáyé pé ìfẹ́ ọlọ́run orúkọ mọ́ yẹn ni ọmọ ìgbọ́ lọ́dọ̀ ọlọ́run tó wá sọ̀rọ̀ ìjọra àtàyà kẹfà ọlọ́run ní fúra ara òun nífẹ̀ẹ́ máa ṣe déédé. ọlọ́run bá àlejò ọlá ó tó wá sọ fún wa láàyè ní ibi tó bá jẹ́ pé tòun láti ká ṣe o tó bá jẹ́ pé tòun ẹnu la fẹ́ ṣe látẹ̀lébẹ̀ nù àbọ̀ abẹ́gbẹ̀sán ìwájú ọlọ́run ọlọ́ọ̀bà àdìgbẹ́ ọlọ́sọ fún aṣọ́àtì nàìjíríà àyà ẹ̀jọ̀ ìpè wà láàyè jírí mọ́nà fún sábà àánú káwọ́mí aláàtàdìlù ìkórìíra fẹ́ ti ní sáwọn èèyàn kan ẹ má jù ú mú yín lọ débi wípé kí ẹ má ṣe déédéé o ó ti tẹ̀ ọ́ tẹ́lẹ̀ nǹkan mi wá tẹ̀lẹ̀ ńlọ́wọ́ ajáre lọ́wọ́ àwọn ohun tó ti tẹ̀ ọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ dúró lórí òní gbáre fún gbogbo òṣìṣẹ́ ọ̀tẹ́lẹ̀. ilé yọ̀ọ̀dà ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ jọ ẹ̀ gbọ́dọ̀ jọ tẹ̀lẹ̀ sí ẹ̀yin múmi òdodo òdodo ọ̀la ayé ti ní máa ń nà fún sánà àánú kọ́wọ́mí alá àlá tàdílù ìkórìíra tẹ ní sáwọn èèyàn kan ẹ máa jọ sọ níbi ọ̀daràn èèyàn tí ó bu wájú pé ẹ̀ déédéé èyí dìlú wà àkàràbọ̀lẹ̀ tẹ̀sọ̀ wá déédé òní ẹ máa ṣe òun ló súnmọ́ ìbẹ̀rù ọlọ́run wàtàkùlá ẹbẹ̀rù ọlọ́run iná ńlá àkàbí irú ń bí máa ta àmàlù gbogbo tẹ̀sí ń tẹ́ ọlọ́run ọba mọ̀ ọ́n ní mímọ̀ tó yé yékéyéké kàbírù sọ́ọ́nù gbọdọ̀ ṣígbà ẹ̀ńtó ní mímọ̀ ẹnikẹ́ni kì í kẹ́yìn jẹ́ kàbírù ọyá àtọ̀sí mọ́kúbírù lẹ́nu mi ọmọ ọtún sí wọn àbọ̀ ọkùnrin rò mọ́kúbírù nìyẹn kàbírù sọ́ọ́nù gbọdọ̀ ṣígbà ẹ̀ńtó ní pé ó mímọ̀ ẹnikẹ́ni ti gbogbo ń tẹ̀sí yóò tètè wá àtúnyẹ lè san rẹ̀. Ìjọba tẹ láàrin wo àtìyàwó rẹ̀ tó ẹ̀kú rẹ̀ jẹ̀bi sọ bí ó ti jẹ̀bi hàn. Èmi náà jẹ̀bi tó sọ fi nǹkan báyìí wọ́n bí mi. Wọ́n bí kí wọ́n náà kò sílẹ̀ mú rẹ̀ ọgbọ́n. Ọmọ òtítọ́ mu láàárọ̀ tó tó kó ṣe ń jẹ́ bẹ́ẹ̀ ni lọ́ba dé lọ oṣù sọ fún pé táyà báyìí ló lè di fáì tó dé o. Lọ́ba dé lọ́ba bí òkú òde tó tẹ̀ ń lómi kan ni wọ́n á bí èdè mo ti sọ ọmọ bí àwọn bàbá mi ń dè bí wọn náà ṣe ń gbàgbé nǹkan lọ náà ṣe lè gbàgbé nǹkan nígbà tí wọn náà mọ̀ pé o ti súnmọ́ bí wákàtí kan wákàtí kan àbòsí bá ń tẹ̀sí ń bẹ lọ́wọ́ ló sì pè pé àlọ́ àjà ó fẹ́ ọmọ ọkọ̀ nílé o ó gbàgbé oúnjẹ tí mo gbé iye ẹ̀ ó sọ ó ti gbòòrò kan yóò gbòòrò kan yóò ti ṣe kò dé òtí wọn náà bá dára ẹlẹ́bi ń bẹ̀ pé ẹ̀ kí wọn náà fún wa sí kò tí ò lè dàbá di àtẹ́ńtẹ́ yẹn ó dàgbà mi bí ẹ̀rọ àfi yẹn káta tí a mọ̀ kaba ṣubú nu lé pé mọ̀ ń bọ̀ ọmọ kaba fi lè tẹ́bi àkóṣubú àbí nàìjíríà tẹ̀lé ó lè lè gbàgbé tọ̀ níta káàbí afá yọ ọmọ jáde látẹ̀ kí ẹ̀yọ̀ tó sọ ní ọba àtẹ́kì sọmọ sọ́yìn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣẹlẹ̀ sókè tí wọ́n tún wọ́ọ̀sì tó wa lọ ṣòkọ́lọ̀ kọ́ wa kọ́ wa mọ̀ ṣe ẹlẹ́ẹ̀kẹ́ pàdé ní ogún inú àmì wípé àmọ́ àmọ́ à ń ṣe dáadáa sáwọn ìyàwó wa ojúkọ̀nà ká ṣe dáadáa sáwọn òbí wa àwọn ìyàwó wa oní ẹ̀nìmọ̀ràn áàtò ajáde lè dá ká sọ ẹ̀kọ́ tí ń bẹ ń bi àwọn ẹwà yìí o àwọn ẹwà yìí bá a ti fi ń tún nǹkan ṣe náà láti fi gbà nǹkan jẹ́ o a kó ní ìbànújẹ́ báyìí ju ẹgbàá lọ́wọ́. tẹ́ ẹ̀ bá ń náyàn ní ìsìn ní ẹgbàá mẹ́fà tára ewu inú rẹ̀ ọba bàjẹ́ yọ fọ́ra gbàdúrà tójọ́ méjì mẹ́ta gbogbo ìwà ti bọ̀ kó lè yọ pé wàá lè ní ọmọ mẹ́fà ọ̀rọ̀ tá a bá sọ sí tọ́wá bọ́ síbi tí ọ̀dà lára rẹ̀ ó lè jùlọ lọ́gbà ó lè lójú kọlọ̀kọ́ máa kó àwọn ṣe mọ́jà àti ọ̀rọ̀ sọ́ọ̀ agbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ bíyẹn ti bá yẹn sọ̀rọ̀ bíyẹn ti mórí obìnrin balẹ̀ tó bá ti bínú obìnrin lè bínú lè dìde owó máa lọ́dẹ̀ àwọn jẹ́ǹdà àbí kí ọba títẹ̀ láàrin ní mọ́lógún tó bá mọ ọ̀rọ̀ tó sọ lọ́nà tó gbàjà ó ní ó tún ti ń lálẹ́ yóò tún ti wà á jí ọ láàárọ̀ gbogbo ní ìdìbò ayé gbómi kálẹ̀ <laughs> so kéèyàn máa sọ ọ̀rọ̀ tí ó máa sọ àti ọ̀nà tó gbà dáa láti máa gbé ọ̀rọ̀ kalẹ̀ lára bíbá wọn lò pọ̀ lọ́nà tó gbà dáa ni. tóbi bá bínú yányá ìyẹn lè lọ bá bínú tó bínú náà ló ti ẹ̀ dáa bó o ṣe bínú nǹkan ńlọ dáa pọ̀ ṣùgbọ́n mi ti mọ̀ pé ṣẹ̀tọ́ àwọn ibi tó bá ti dáa mi ti tọ́ ọ̀fẹ́ máa bàjẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ òkun lọ́wọ́ lórí tí ó fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ń torí rẹ̀ padà títí títí tí ọlọ́wọ́ fi gbogbo ìdùnnú wọn lọ. bẹ́ẹ̀ náà lọkùnrin obìnrin náà máa ti bẹ́ẹ̀ ọkùnrin rẹ̀ fún ìyá ọkọ̀ rẹ̀ torí àmọ̀ ẹ̀ tó jẹ fún ara wa ni. معاشرة وعاشروهن بالمعروف كما برا كما برا يدكم أن تبدا ojúbọ̀nà ẹlẹ́ẹ̀kejìdínlógún sèéfín onáàmì dàwámù mọ̀ àhàdẹ́sì ha ẹ máa bá obìnrin sábà ní gbogbo ìgbà ẹ mú màá takété sí ó ti jáde ní aago mẹ́fà àbọ̀ aago méje ọ̀sán tó ń dọ́mọ̀ nínú àti ààrẹ ìlú àná ètò wà sí kájókòó sí kájọ lọ́dọ̀ rẹ̀ kábà sọ̀rọ̀ kámọ nǹkan méjì ń dùn lẹ́mìí tó nu ó lè sọ jáde nínú pàǹbá wọn pípọ̀ lọ́nà tó gbàjà ni tọ́lọ̀ ń bá wá fi ọ̀rọ̀ fún wa ká kí obìnrin náà rá mi rẹ̀ o inú inú ọ̀nà pé àǹbá ló kọ́ lọ́nà tó gbàdá rẹ̀ ẹlòmíì farapa ń gbéyàwó ẹ̀ kọjá kọjá bẹ́ẹ̀ ó ti kà sí ẹ̀sán náà tọ́ka wàá jẹun lọ́dọ̀ ọ̀hún bí ọkàn mo wà ní báńkì lóbìnrin kan wá ń fa àwọn báńkì àwọn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀bá yẹn alákọ̀wé ni o. not not less than nine million lọ́wọ́ àná àkàdé ẹ̀ òsì ìfà family rẹ̀ kẹ̀kẹ́ tọkọ sínú ẹ̀kọ́ ni wọ́n láti ó sì dàgbà ẹgbẹ́ mọ̀ ni tó bá kú báyìí tí wọ́n yọ tẹ́lẹ̀ kẹfà bá bí lọ́wọ́ báńkì láti ọmọ ìṣòro ọ̀sára rẹ̀ dẹ̀ ọmọ ọ̀sára rẹ̀ dẹ̀ tó ní ìyókè ìyókè ẹ̀wù nǹkan ńlá abọ́rọ̀ jẹ́ pé a máa bá òbí wa sábà tọ́lọ́mbà ti ọ̀rọ̀ kọ́rọ̀ wọn hàn káwọn náà mọ̀ ẹlẹ́ẹ̀kọ̀kọ̀dínlógún lójú kan náà bí ẹ̀mọ́ gbà bá obìnrin lò pọ̀ lọ́nà tó gbàdá àtàyò fi a máa gbìyànjú lórí pé bóòlù àti ọkàn tiwa náà ṣe bá ti wọn lójú kan lórí ti kàǹbà àgbèrè ayé ìwọ́tọ́ yẹ pé kìí ṣe mùsùlùmí ìyàwó rẹ̀ òkè ẹrù ti ìwọ́ gbà pé Islam lójú ọ̀nà ìpìlẹ̀ ẹ̀sìn òun gbà pé Islam kìí ṣojú ọ̀nà kìí bóòlù ti fẹ́ tó bá sí ọ̀ sí kùránì lọ́nà kó sì yàrí méjì níbẹ̀ bá fẹ́ parí ìjà pé àdídì lẹ́nu rìbá àti mi àbí gospel of anabata ló wọ́n sọ. àdìọ́kàn lórí àwọn ọ̀nà tó pàtàkì jù nínú ìsẹ̀mí àlébẹ̀ ilé bákan náà gbogbo nǹkan nígbà tí ó tọ̀rọ̀ gbogbo nǹkan ṣùgbọ́n nǹkan jẹ́ kókó ó gbọ́dọ̀ papọ̀ tọba wa fọ́ọ̀lù sí kàtígórì wípé kọ̀ papọ̀ ọmọ wa gbìyànjú lórí bóun ní oṣù papọ̀ ìní pé ọ̀nba gbẹ́kọ̀ lọ́nà tó gbàdá yóò fi nítumọ̀ ẹ̀sìn àfíìdá ìsìlámíyà tọ́lá làáfíà ẹnìkan wọ́n béèrè lọ́wọ́ mi ń pa rẹ̀ níbo ni o. ẹnìkan fẹ́ fẹ́ ẹni ẹ wá ní bí àgbèsí àkídà rẹ̀ sí sàlàfíyà ni sọba ti ìsìláàmù mú sí sọba ta ìsìláàmù tàbí àmì sàsálàmù mú lẹ́mí ọ̀hún parí ọ̀ ṣùgbọ́n ìsìnkú ọ̀hún parí tó ń parí ọ̀dọ́ ti tóbi ọlọ́pàá nípa àyùn ìní ọmọ ìní ìsinmi ìsinmi mọ̀ yìí ọlọ́run wa kádàrà pé wọn wà fẹ́ra wọn. lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́wọ́ adigun ń tọ̀ wọn à ń taná kàlí yìí kọ́lọ̀ǹkọ́ sàmì àtàkà kàlí yìí kọ̀kọ̀ wọ́rí táàtì mọ́mọ́ ọdún ẹ̀tẹ́lẹ̀ ẹ̀rọ ti tóbi ọlọ́ nígbà tí wọ́n bá jẹ́ pé mùsùlùmí ni ọ́ mùsùlùmí lómìnirin tó ń lo fìjà tó ń lo kéèkó o lè jẹ́ kó ń bójú o lè jẹ́ kó ń borí ní òbójú tó ń gbọ́ wá sí àwọn ẹni ọlọ́run lọ́kù ló sì òǹkílẹ̀ Quran ọ̀ǹgbọ́ ọwọ́ àtẹ̀bá fún ọkùnrin tó yẹ pé ó ń pààtì mọ́tò ní olówó lọ́ba jẹ́ ìdí nkírun ṣùgbọ́n àgbọ́yé ẹ̀sìn kò sí lọ́dọ̀ ẹ̀ nígbà bá torí owó tó bá ti wá bá lọ bóòlù ti fẹ́ bọ́ gbípọ̀ lọ́nà tó gbàjà ìgbépọ̀ owó ni ọmọ bọ́ gbípọ̀ tí yóò lówó lọ tó dájú ṣùgbọ́n ẹ̀sìn ní kọ́kọ́ ṣáájú lọ́nà tó sára tó sọ fún wa fásitì lè dá ti bí ìtẹ́tẹ́ bá ti ẹ̀dá gẹ́sìn ọ̀kọ́kọ́ ṣáájú náà àníwọ̀ sọ́lá lọ́wọ́ àyọ̀sọ́ ní ní mọ̀lẹ́mọ́lù sọ́ọ́dẹ̀ ìlẹ̀lẹ̀ àbúrò sọ́ọ́lẹ̀ mọ́ndà lọ́wọ́ tó dá tó halal pé èèyàn tó yẹ pé ẹni dáadáa ló náà ẹ̀sìn ti dúró lọ́dọ̀ ẹ̀ ìbádà wa bóò ní ó ti papọ̀ ìwò lè jẹ́ ọmọ ìjìlóòrù ìyàwó rẹ̀ ìjìlóòrù yìí tó lọ bẹ̀rẹ̀ lọ́gbìlà tó dàbò jẹ́ ẹjẹ́ ló ti tọ́nu ilẹ̀ mú tẹ́wọ̀n lọ́dọ̀ ọlọ́run <laughs> ẹ̀ẹ́dẹ̀rù nígbàdí ẹ̀ bá ní kí nǹkan lọ́dọ̀ ọlọ́run ni ẹ̀ máa ń ṣe náà fìlà lókè ìwọ gbàwẹ̀ ìyàwó rẹ̀ ní gbàwẹ̀ tàtọwọ so ìbáàdà ẹẹmọ ẹẹmọ jọ sí ìtẹ̀ka salam ìtẹ̀ka náà ní gbogbo nǹkan máa do didi gbàtà abágùn kọlá kan àgbọn yorùbá ti máa wù so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ìbáàdà yẹn gbóhùn ló ṣe máa papọ̀ àdáwọ̀ fi sẹ́yìn ilé là wọ́n kó kòsójú ọ̀nà ọlọ́run ìyàwó rẹ̀ lè kòsójú ọ̀nà ọlọ́run problem nínú life gbóòdó ṣe rí òun náà tó ní òkùnmọ̀ kókó igbé inú ta wá sí láyé ní kásìkò ṣojú ọ̀nà ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ní súnà níbi ọ̀sálàlá àlèwọ̀sálá ìwọ̀n sojú kòkòrò lórí ẹ̀ ìyàwó rẹ̀ sojú kòkòrò lórí ẹ̀ tí a máa pé ìwọ̀n ní jẹ́ súnà ṣùgbọ́n òdó wá rí tó ní òfin mọ pàtàkì ẹ̀ ìdí ń túmọ̀ sí pé

Eh, one thousand tẹ́mi eré tí àwọn ọ̀nà ẹ̀nà náà tọ́ bá kù tó ń dáfà one thousand yọ ẹjọ́ ṣé inú èèyàn ní tòṣì gbó obìnrin bá tọ́yẹ pé bí ọ̀nà ti ń gbọ́ sójú ọ̀nà ìtọ́lọ́ òun náà ń gbọ́ sójú ọ̀nà ìtọ́lọ́ ìjọba ti ẹ̀sẹ̀ láti ètò yọ ọmọ fún ẹnu ọkàn yẹn gan èèyàn kan máa kọ̀rẹ́ kí ẹ̀yìn ìlú pípọ̀ ti ń sapá lójú ọ̀nà ìtọ́lọ́ òun náà tó gbogbo ẹ̀wọ̀n ju sára sọ̀rọ̀ ẹ̀jẹ̀ náà wà hundred èlò nínú fifty thousand ó sì kọ́ fifty thousand dára gbára kó àyìn kẹba àtàwọn mọ́sálásí kẹba ẹ̀jẹ̀ nítorí sọ́lọ̀ bí yíyún bá tiẹ̀ tẹ̀ yẹn tí ẹ lé màmá kò bú tiẹ̀ ẹ̀wù rẹ̀ èyí ọ̀tún mọ́ra mú sọ́lọ̀ mọ́la ọkùnrin yóò bẹ̀rẹ̀ yóò mọ̀ mọ́lọ́hùn àbẹ́ èyí tó ní bóun ṣe ń lé òní tó ti gbalá dájú ní torí àgbẹ̀jẹ́ pé ń gbàtà bá ń bá wọn lọ síbi táwa náà ń lọ ta nípa ẹ̀sìn nípa àgbọ́yé nípa ìbáàdà àbá wọn lòpọ̀ lọ́nà tó bá dà ní. nǹkan ogún táàtù mójútó òun náà ní mọ̀rọ̀ kábàtì wúdìdè lè mara wàmùnà sọ̀rọ̀ àti àhàlà wúdìdè àhàlè bẹ̀rù wọn sọ́kọ̀ wọn àbá. ìbálòpọ̀ pẹ̀lú obìnrin lọ́nà tó bá dà ó tún wà ń bí ká máa ṣàkíyèsí àwọn olólùfẹ́ ìyàwó wa táwọn ẹni ọlọ́ni táwọn tí a bẹ̀rù ọlọ́ni táwọn tí wọ́n tó ti náà ní ìtọ́bá ní ìdíkọ̀rẹ́ṣẹ̀ láti ìdíkọ̀rẹ́ṣẹ̀ ní nǹkan tó wọ́ ìtumọ̀ ẹ̀yìn náà nípa bá wọn lùlọ náà tó bà dáa ọkàn fóbìnrin ẹlẹ́kọ̀ọ́sẹ́ ní òlébátọ̀ rẹ̀ kò sí ẹbí òlébátọ̀ rẹ̀ kò sí ibi tí òjì lọ lọ́kọ́lọ́mọ́ tàbúrọ̀ sọ́ọ̀ kìí ṣe nǹkan rẹ tí ọwọ́ afẹ́yìn ẹ̀yọ olùjẹ́ àbúrú tó tó lè lead to separation ọba ọlọ́ọ̀fẹ́ ìkọkànlélógún alìmtìnáàrùn ní àmùtọ̀ alábàtì ha bẹ̀ tọ́à sí máa fi ẹ̀tẹ̀ là àwọn ọmọkà alábàtì bí káàbẹ̀ ọ̀ṣun náà a gbọ́dọ̀ máa wá lọ́dọ̀ ìyàwó wa kọjá yìí àmọ́ wa ní kọ́tẹ̀lé àtẹ wa káwa náà ti mọ̀ pé nǹkan pàtẹ sí ìyàpọ̀ ọlọ́ọ̀ni láàtọ̀ àtẹlé màkàlóókè nígbà àti ẹ̀dẹ̀lẹ̀ ká kò bá a mú kéèyàn máa tẹ̀lé àti ẹnìkan ká a ti mọ̀ pé ń tàn ọjà pàtẹ tọ́lọ̀ bó ti jọ́ ẹ̀yàn lórí ti ẹ̀kọ́ ọ̀gbọ̀dọ̀ tẹ̀lé ẹ̀ bá ń pa ọ́ látẹ̀lọ́ síbi àìdá bẹ́ẹ̀ náà lọ́jọ́ ẹ̀yàn lórí ìyàwó rẹ̀ náà tí ọba ti wá rí wípé ọ̀pá láfẹ́ kan ó ní àfa ilé ọba tọlọ́mù ọlọ́run náà ti ọdún ànábì ìkẹ́ ẹnu bí ó ti ẹ̀ta náà fún ẹlẹ́yà nílé ọ̀tọ́ lọ́la ọlọ́run náà ti ọdún ọlọ́run fi pàkíyèsí rẹ̀ nù obìnrin tó bá ní ẹbẹ̀rù ọlọ́run ẹ mọ̀rọ̀ kan jẹ̀yẹ́ yín o ọlọ́run tó ju gbogbo wa lọ tó ní kẹ́ ẹbẹ̀rù inú kọjá pé àtìsí sápadà tó jẹ́ haram ní pàtẹ́ẹ̀tì àbí nǹkan tó jẹ́ mọ̀kúrú kìí ṣe haramu ṣùgbọ́n mọ̀kúrú nínú ṣẹ̀ríà kó o ṣe ní ìlọ́lọ́lájú ó lè jẹ́ pé ní pàtẹ́ẹ̀tì àbí kọjá pé òun ní tó ń pàtẹ́ẹ̀tì sí pé kó ọbẹ̀rù ọlọ́run lórí ẹ̀ èyí tí ó yẹ kó o ṣe tó ń gbogbo yẹ kó o ṣe ní afdol ìlọ́lọ́lájú lọ́dọ̀ ọ̀tí ọwà fẹ́ ṣe nǹkan hàlálì tọ́lẹ́tọ̀ níwà ní afẹ́ ìbẹ̀rù ọlọ́run àbí tó yẹ pé ọtọ́ lájú níwà pé afẹ́ ìbẹ̀rù ọlọ́run nígbà tó wájú pé nǹkan yẹn jẹ́ haram àbí ọjọ́ mọ̀tò àbí ọjọ́ pé kìláàfù àwùlà èyí tó lọ́lọ́ lájú tọba ajẹ́ kó tèmi sí tí ọ̀gbọ́n tí kankan nu gbogbo àwọn tó wí ajẹ́ tó lé ìdí ìwọ̀gán tèmi sí òfin orientation tó tó ó fi mọ̀ pé kìíní ìtọ́ ní ọ̀bẹ̀ lọ́nà tí ọ̀pọ̀ ti nà ẹ̀rẹ̀ báyìí. abẹ́rẹ́ ọ̀bẹ̀ lọ́nà lórí ìtàn yìí kó jẹ́ pé a ní jẹ́ pé a mọ̀ ọ̀fún a mọ̀ a mọ̀ a mọ̀ tò wọ́n lọ síbi tó jẹ́ pé ọ̀tàkù àti ọlọ́ọ̀ ẹ̀ń tó fẹ́ fẹ́ súnmọ́ ló túmọ̀ sí pé ọ̀nba ló gbé pọ̀ lọ́nà tó gbàdá. obìnrin tí èsì ìyàwó rẹ̀ tó ní ìjì lórí ẹ̀ kí wọ́n wá sọ wá ní kọjọ́ ọ̀dà fi kọjá dé sọ wá sílẹ̀kùn bọ́ fẹ́ bá sọ̀rọ̀ sọ wú ọ̀rọ̀ wọn fẹ́ bá sọ. o ti bà tẹ́ǹsì ẹ̀jẹ̀ tẹ́ǹsì ìyàwó rẹ̀ ni o ti bàjẹ́ nítorí ti lójú rẹ̀ wọn ní o túmọ̀ ìkókó mi òun náà lè lọ́mọ sí pẹ̀lú ẹlòmíì àwọn obìnrin àwọn ọkọ̀ àtàyà ni àwọn ìyẹn máa bá wọn tó bí ọmọ ọ̀gbẹ̀gbẹ̀ ẹgbẹ́ òun náà ti lẹ́ pẹ̀lú pẹ̀lú ìdágbàjá ó lè rẹ́ pẹ̀lú aláwùjá kìí ti ẹ̀ lórí pé kóun náà ọ̀sẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀ ìdí ń ṣẹlẹ̀ nínú àwùjọ ni ṣùká gbìyànjú lórí pé àmọ́ pamọ́ láti àtẹ̀jẹ́ ọ̀yà pàtó náà nígbà bá ń sọ fún ọ tó bá ń kó ti àdíjì fún ọ gbàdí fi ọmọ sọ pé kẹ́ ẹ máa wà ní aṣọ nínú pẹ̀lú òdùwọ́ àmọ́ ọmọ ọmọ kan àwọn ọ̀dọ́ ọ̀sìn a sì bàjẹ́ fún nǹkan pẹ̀lú àdí ìjọba gbé wá làwọn ọmọ múlọ́wọ́ sọ́wọ́ ìdí ògbé wá àtẹ̀tẹ̀ àká ìdì ọlọ́nà làdí láti pẹ̀lú ọkọ̀sà lọ́wọ́ ọkọ̀sà mọ̀lúgbò fún wa. rẹ́sílẹ̀tì gbọ́dọ̀ wà nínú ẹ̀mí wa láti gba òdodo nta bá mọ̀ nínú mọ̀kálò ntẹ́lómi náà bá pàkíyèsí wa sí nínú òdodo ká sì lò níjẹ́ ìsìlámù níjẹ́ mùsùlùmí náà. ẹlẹ́ẹ̀kejì lé ní ogún musa adájọ́ aláàtúnṣe tààmù ní máa wà lídìí ha a gbọ́dọ̀ máa obìnrin lọ́wọ́ láti ràn lọ́wọ́ lórí igbó ní ó ṣe bá òbí ẹ̀mí déjì rẹ̀ lọ́nà tó gbà dáa ara apá àti dáadáa tó náà ni torí pé àjẹ́nà wa ọ̀n bẹ lábẹ́ ẹ̀sẹ̀ àwọn bí wọ́n ti ń wá lójú ọ̀nà òbí rẹ̀ ń bá bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ojúṣe kó náà máa wáyé inú bí rẹ̀ wọlé aláṣẹ àkọ́kọ́ tí màmá rẹ̀ bá pè bàbá rẹ̀ bá fi kọ́ máa bọ̀ wéré wéré wéré wéré wọlé aláṣẹ àkọ́kọ́ tó bá ní ọmọ bọ̀ ọláṣẹ lórí ẹ̀ ṣùgbọ́n kí ni wéré wéré tẹ́ ń pè sí kún lọ́wọ́ lórí ẹ̀ bí wọn lọ́ba wa lọ ní gbọ́ọ̀bá tí wàá gbé lọ ní bọ́yọ̀kan rẹ̀ ọba lè fún bọ̀bá dọ̀hùn mẹ́tì lè lọ ara kó nǹkan wọn gbé pọ̀ pẹ̀lú ọ̀nà tó gbàdá ni. bẹ́ẹ̀ náà ni gbogbo àǹfààní tó bá lè ní lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kún lọ́wọ́ lórí ẹ̀ gbogbo àǹfààní yẹn tó bá ti yẹ kó sọ́ra fún lọ́dọ̀ òbí kún lọ́wọ́ bó lè ti sọ́ra fún òbí mi kọ̀lẹ́sìn bọ́ lọ sí ọ̀lẹ́sìn wọn mọ̀ gbé lọ bó ló ti wá fún lọ́wọ́ nínú abáríwọ náà lóòrò bó wọ́n ti mọ̀ ní ọ̀dà lọ ẹwà ọmọ rẹ tó ti gbọ́ tó tẹ̀lé bó ni wọ́n fi mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀dà létí rẹ̀ tí yìnyín ni wọ́n sọ fún ọ nílé bẹ́ẹ̀ náà sì ni àlejò rẹ̀ tó bá ní wọ́n jáde jò gidi tí èso àjèjọ ń tètè náà kó o kún lọ́wọ́ tó wọn náà bá fún àlejò rẹ̀ yìí lórí pé òun ṣe dáadáa tó gbaládẹ̀ wájú ọlọ́run wọ́n ti yẹpẹrẹ rẹ̀ lójú àlejò rárá ojú tá a jọ fi wúra wà yìí ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ mẹ́wọ̀ àwọn mí àmọ́ sọ pé ọmọ ojú làwọn abẹ́ ẹ̀kọ́ ni ojú náà mọ́ sọ̀rọ̀ ojú tàbí ń wòra wà wọ́n máa fi nà yàn nínú ọ̀dọ́jọ́ bá lọ. abúlé máa lo ẹ̀kọ́ pẹ̀lú wíwò tá a bá ń wo obìnrin wa ká má wò ń wò wò ká má fi pàṣẹ ojú ká má fi nà á lórí ọ̀nà tí túmọ̀ sí pé àtẹ̀láṣẹ ẹ̀sọ́ náà tó wà á ṣe irú òun máa wò ó ẹ máa bá wọn gbé pọ̀ lọ́nà tó gbà dáa. bẹ́ẹ̀ náà sì ni tóbìnrin bá ń bá yín sọ̀rọ̀ ẹkùn yóò díẹ̀ ẹ má jòrò ìgbé ẹ̀sẹ̀ ẹgbọ́rọ̀ ẹ̀nu aláṣejù náà ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye ẹ̀ bá lùkọ́ lọ́nà tó gbà dáa. ẹlẹ́ẹ̀kẹtàlélógún nínú ojúkọ̀nà tá a fi ti dáadáa sí wọn òun náà ni mọ̀ràn áàtò ádámìlì yẹn ọwọ́ wa yìí tá agbọ́dọ̀ sọ ẹ̀kọ́ tọ́rọ̀ pọ̀ o. nínú ẹ̀ náà ní kọ́kọ́ kan obìnrin kí inú rẹ̀ dùn kọ́kọ́ kan ànábì sallallahu alaihi wasallam nínú àyè ìgbìjà ó lẹ́yìn kẹfọ́ wá ní ìlòpọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ yọkàn yẹn lálẹ̀ bùkátà mi yọkàn kan lásán kò sí pé kó tiẹ̀ bàtẹ́rì kan tó ní tó súnmọ́ yóò dùn mọ́ ṣùgbọ́n kò tó oníranra àwọn èèyàn ní ìgbà kẹta rà ó ń wo tẹlifíṣàn ó ń wo fọwọ́ rẹ̀ kan lára rẹ̀ ó dùn fọwọ́ kan ara bẹ́ẹ̀ náà sì ni kọ́ máa fi ọwọ́ rẹ pa ọrẹ tó o bá fẹ́ fún un lọ́dà àdúgbò fi ràn yàn lọ gbajú ọwọ́ rà bọ̀ yóò inú rẹ̀ ó dùn ìjì mẹ́mẹ́ ojúwó lọ ojúwó rẹpẹtẹ lọ kódà bó ti síìtì lásán lọmọ tó máa ń lá lọ rà bọ̀ tó o sì fọwọ́ rẹ fún báyìí inú rẹ̀ ó dùn àbí tó jẹ lórógbó ni ló lọwọ lọ́wọ́ inú rẹ̀ ó dùn pẹ̀lú fífi lọ́wọ́ yẹ tí ọba wa sáyè lọ́kàn ẹran pẹ̀lú ọ̀nà tá a bá ọwọ́ wa tó dáa pẹ̀lú obìnrin yìí inú rẹ̀ ó dùn à ń lo abálòpọ̀ lọ́nà tó gbà dáa ẹlẹ́ẹ̀kẹrin ní ogún lójúkọ̀nà gbogbo nta bá ń ṣe ní dáadáa àbí nítorí bá kú bí ẹ̀ka àtò ọlọ́ọ̀sán wálé pẹ̀lú rẹ̀ ọ̀ ká níyàn lẹ́nu yóò máa ta ariwo lọ síbi ká máa ṣe dáadáa pẹ̀lú wọn kò sí nǹkan kan tá a fún wọn tó gbé o gbogbo rẹ́kọ̀dì wà lọ́dọ̀ ọlọ́run àlejò wọn kọ́ àwọn àti fourteen àti sixteen. àìsọ̀rọ̀ ah, àyà fourteen àti fifteen náà balẹ̀ kẹ́lá sọ wípé yá ayyuhalladhina amanu inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum wa in ta'fu wa tasfahu wa taghfiru fa inna Allaha ghafurur rahim innama amwalukum wa awladukum fitna wallahu indahu ajrun 'azim ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo yẹra rẹ wò tọ́ba ti pé kìí kọ́ lójú olùgbàgbọ́ òdodo ya ayyuhalladhina amanu èyí tẹ́ ẹ nígbàgbọ́ òdodo ṣiṣẹ́ tọ́lọ́ ń fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inna min azwajikum wa awladikum aduwwan lakum ẹlọ́mọ yìí pé ọ̀tá ń bẹ fún yín nínú àwọn ìyàwó yín àti àwọn ọmọ yín fáhàdàrú ogun ẹ̀yà sọ́ra fún wọn wàyí ń tààkù tẹ bá ń sàmójúkò wọ́tẹ́sífàkù tó yẹ pé ẹ̀ ń sàforíjì wọ́tẹ́sífìrú ẹ̀ ń bò wọ́n láti rí lórí tí wọ́n bá ti tí ọ̀ dá tẹ wá mójúkò fún wọn fàyínàlá òwúrò rọ̀hìn. ọlọ́ọ̀bá àlejò ọlá ọba alámòjúkò lónìí aláàánú ni yẹ pé yóò mójúkò fún ẹ̀tẹ̀ yín náà yóò sì sàánú yín kéèké pé àìdá tí wọ́n bá ti àníkẹ́ bù wọ́n ohun tá à ń sọ fọ́ tọ́lọ̀ ọba àníkẹ́ ọláńsọ ní títí wọ́n bá ti ẹ̀tọ́ yín kan tí wọ́n gbéra ẹ̀sẹ̀ kan tí wọ́n dá sí yín ẹ máa sàmójúkọ ẹ mọ̀mọ́ jì wọ́n nú tẹ́ ẹ̀ bá ti jì wọ́n nú ẹ mọ̀ ike ti ni o ẹ mọ̀ pé ọlọ́run ọba àníkẹ́ ọlá alámójúkọ òun náà yọ sàmójúkọ ẹ̀sẹ̀ yín ọlọ́run bọ́ sàmójúkò fẹ́yìn náà yóò tún sàánú ìnàmá àmúwádùkún wà ọ̀làdùkún fìtínà àwọn dúkìá tẹ́ ní àwọn ọmọ tẹ́ ní rẹpẹtẹ fìtínà ní àfitáníwò ní wàláhù ìndáhù àjùrúnà àbìyìn ọlọ́run bá àlejò ọlá ìní ẹ̀sán ńlá tó lọ́dọ̀ rẹ̀ àtọmọ ti láti kékeré tọ́ọ̀ sọ fún ibi ìwọ bàbá rẹ̀ wọ́n yẹ ìwọ kọ́ bàbá rẹ̀ wọ́n kọ́ yà rẹ̀ tọ́ wá ń tọ́jú rẹ̀ tọ́ náwó lé lórí tẹ́nìkan kan ọ̀tá lólobó tọ́ dàgbà tán tó ti ṣe dáadáa sí ọ padà wíwọ bàbá wọn kí ni yàtọ̀ láàrin ti àtìkè àtìkè ṣùgbọ́n ọwọ́ kékeré ọwá nú ẹ̀jẹ̀ rẹ kẹ́ ẹ súnmọ́ra ayé kẹ́ ẹ bímọ ọlọ́run tètè inú tẹ náà wà máa dùn gbà yẹn ti má rèjì yẹn ti má rèjì ah, wàhálà ní mẹlẹ́yìn má rèjì nǹkan ó sì má rèjì tá ah, ọyẹ ń bímọ ọyẹ ń bímọ ọyẹ ń bímọ wàhálà ní mẹlẹ́yìn ọmọ bíbí nǹkan ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta ó tún fẹ́ dé sí wàhálà ní mẹlẹ́yìn nǹkan ọlọ́run kọ́ mọ sànú wa o kọ́ mọ kọ́ wa mọ́ sí o ọlọ́run fi ṣe àmì wọlé ọwọ́ ẹ̀sán ńlá ẹ bá tojúṣe ń ìtawọ̀ àfikàtẹ̀ rẹ̀ ńlẹ̀ òun náà ni àdúrà ti ṣe àdúrà òjò náà sì yí wà láhàwá lè kó sá ojú pẹ̀lú pé òun bá mọ̀lẹ́bí rẹ̀ lò pọ̀ lọ́nà tó bàjá òun náà ni kíkọ́ ọmọ ṣàdúrà fúnra ara rẹ̀ kọ́ ọmọ ṣàdúrà fún ìyàwó rẹ̀ kọ́ ọmọ ṣàdúrà fún àwọn ọmọ rẹ̀ torí pé àdúrà ni ọlọ́run ni a máa ṣe ní okùnfà dáadáa ọ̀pọ̀ ọ̀làrọ̀ fún òde òun ní àṣejù ìdààmú ọlọ́ọ̀bà àlejò láti ẹ máa bẹ̀ mí èmi ọlọ́run sì máa dá yín lóhùn nígbà bá ń bẹ bẹ lọ́run lọ́nà tó gbà dáa fún ìyàwó rẹ̀ tó ń ṣe dáadáa sí nìyẹn ara dáadáa nìyẹn bọ́ bá lé ọlọ́run lọ́rọ̀ tí ọba máa túrò dáadáa kọ́lọ́run jẹ́ ó lè máa kí dáadáa tí ọba máa tẹ̀lé súnà dáadáa kọ́lọ́run jẹ́ ó lè máa tẹ̀lé súnà dáadáa ara kò ṣe dáadáa sí i kọ́lọ́n dá kọ́kọ́ máa kọ́ wa máa ṣe o àfi títí bẹ ọlọ́run bẹ àfi àánú rẹ̀ bẹ níta bá ṣe tó ṣokò ń bẹ kọ́lọ́n kó gbalẹ̀ sí fún wa ètò bá kú díẹ̀ káàtó kọ́lọ́n kó sàmójútó fún wa kọ́lọ́n kó wá yá ká ìlú wọn kàn sọ̀rọ̀ wá rẹ̀ ọgbà ìfẹ́ rẹ̀ fún wa ìwà rẹ̀ gbogbo ọ̀rọ̀ tá a bá ń fà sí tá a bá ń ṣe kọ́lọ̀ dá kọ́ máa fi àsìkò gbé dáadáa lórí ẹ̀ kó dáa ti tóbi ó láàánú rẹ̀ kọ́lọ̀ bá kó wá sí àlejò àwọn ẹ̀mọ́ sọ̀rọ̀ àdìọ́ sọ́lá ẹ̀ ti lè pé kò sí ìdí òwúrò fún wa ní ẹ̀sùn tí ò sí bá kọ́lọ̀ bá kọ́ fẹ́ kọ́ bẹ̀ àti àwọn aráàlẹ̀ àti àwọn ọjọ́ rẹ̀ هذا وصلى الله على نبينا محمد وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار